والله علموا أن الدنيا لم تكن لأحد ولو كان منها من أرتاح أن ينال يقول النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يصيب به رواه البخاري قال فاز اهل العلم من خلقه الله للجنه لم تزل تاتيه المذاهب àjọ àkókò lọ́wọ́ bá àlékún ti ọlọ́run olú ẹ̀jẹ̀ ìjẹ́ fún ọlọ́run wọ́n bá lé wọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run àyíkọ̀ tẹ́lẹ̀ èyí tó jẹ́ kókó ọmọ lónìí iṣẹ́ wa gbogbo gbẹ̀rẹ̀ tí ilẹ̀ mú àbíkọ́bẹ̀rẹ̀ bàjẹ́ ìjọba mùsùlùmí ọmọ ọba tó dá ó dá ihe, ní ìgbèjì wá sí ọgbẹ́ fọ́nbẹ̀ dá láyé nǹkan mọ́ méjèèjì yìí yóò máa tẹ̀lé báwọn ẹ̀dẹ́ ìyẹn náà. ọlọ́run ọba tó dá wa kókó tí kó dá wa ló ti kára rẹ̀ lọ́ka. gbogbo tí ó tẹ̀lé fún ìdáláyé ó ti wà lápọ̀ bí ó bá sáré sílẹ̀ lọ ìtàn bá a gbogbo tá a bá ti ní yóò bá yẹn bẹ́ẹ̀ ṣe é díẹ̀ kò ní kàn yẹn. eléyìí òun ló yẹ kó jẹ́ àkọ́kọ́ àkọ́lé wa nínú tẹ̀mí ayé. bàbá ń kọ́ eléyìí yé dáadáa èyí ó ní mọ́kànlá lé ayé yìí èyí ò sì ní kúrò nínú ìwé rẹ̀ kó wà kó fún òkòtò látara bí ọ̀rọ̀ tá a sọ yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹnu ọba ọ̀pọ̀lọpọ̀ tó mùsùlùmí wọn bá wọn lé ẹ̀sán àwọn ọmọ àtàwọn ìsìláàmù àwọn òrí àgbàlá bá dé ẹgbẹ́ ìlú náà lórí kò yí ọmọ ìlú ènìyàn ní gbogbo tí a bá kọ mọ́ ìyẹn láyé tó yọ gbà ọ́ ló mọ̀ èyí tá a ti kọ́ mọ́ kò lè mọ̀. النبي محمد صلى الله عليه وسلم ó ní àkọ́kọ́ sọ́nà kọjá nínú àwọn ẹ̀dá alùpàdà gègé lọ́wọ́ kọjá èyí tó bá ní àlẹ́kì lọ́wọ́ kọjá. àkọ́kọ́ sọ́nà kọjá sọ́nà bẹ́ẹ̀ dá gègé lọ́wọ́ kọjá. nínú sọ́nà. àti ilẹ̀ olóòlọ́wọ́ bá dá àwọn bí àdàmọ́ wọ́n láàrin ìdẹ́ta gẹ̀gẹ́ yìí àti sọ́nà sílẹ̀ 500 years ni ọgọ́rùn márùn-ún ọdún lẹ́yìn ìgbà tó bá ti dá àìsọ́nà ó sì ní kó máa ẹni gbogbo tí ó máa ń tẹ̀lé láti sí tí ó máa ń tẹ̀lé láti sí tí ó ti fi yáwó sáà orí kọ́nọ́kọ́ ó sì kọ́ pẹ̀jọ́ náà. Bàbá mi wá kọ́tá lẹ́yìn ọgọ́rùn-ún ọdún márùn-ún lọ́wọ́ wa dákọ́ náà ní ìdáwọ̀ ẹ̀dá rẹ̀. Ọlọ́run máa ń dá ilẹ̀ ní ìdáwọ̀ ẹ̀dá rẹ̀. Ìgbé ẹ̀ka máa ń pè é nínú pé ká nígbà tó ń pa rẹ̀ àti ìlú ìlú kọjá agbọ́dọ̀ nígbàgbọ́nu kádàrá àìnígbàgbọ́ nínú àkọọ́lẹ̀ tá a kọ mẹ́rẹ̀ jẹ́ mi yẹn olóò padà lórí nígbà ẹni ẹ̀kọ́ tá o àdébọ̀ Mohammed nínú àdìsá abdullá ìrẹ̀dá àdébì nípa abdullá òní abdullá ẹ̀mí òhàdìlẹ́wọ̀n ká kàlùmẹ́rẹ̀ ìwọ́n máa lẹ́kọ̀ọ́ ni mo fẹ́ kọ́ náà gbọ́dọ̀ kan mo fẹ́ kọ́ náà gbọ́dọ̀ kan àlẹ́kọ̀ọ́ náà kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àlẹ́kọ̀ọ́ agbájú pé lọ́sẹ̀lẹ̀ láti ọmọ tí gbogbo ayé àlùkọ́mọ̀ gbogbo ìfẹ́ ló kọ́ wọ́n ní pé ẹjá ṣẹlẹ̀ ìlú nǹkan ìfẹ́ ló kọ́ wọ́n lé ẹjá ṣẹlẹ̀ ìlú kò bẹ́rì عليه صلى الله عليه وسلم قل لا ينفعك بشيء إلا بما كتب الله لك ويمكن تتطور عن دورة على أن يدوروك بالشكل وقدروا وسنقوا مقبولي ẹgbẹ́ ẹjá kò lọ́bá ọmọ yìí ẹjá nílá ẹjá ìyọlẹ́lẹ́ mìíràn ẹjá pàmúwà yìí tàn án. alẹ́bíṣọ́ ọlọ́run wa ni wọ́n tẹ́lẹ̀ ó ní wọ́n lè fa fún tọ̀tọ̀tọ̀ ọ̀hún ṣe ìlera àyàfi ìnira ṣẹ́kí ọlọ́run ọba kọ́ wọn ọ̀nà ti fi àwọn ìwáyà ní ó ní tí ó anẹ́bí ní tọ́lọ̀ ọba ní kò lè bọ́ kò lè bọ́ ọ̀rọ̀ta ikẹ́ mùsùlùmí káwọn ọ̀gbẹ́ ọlọ́run ọba ó dá dáadáa ó sì dá ìdá kẹ́sìtò sí èmi àti ẹ́ òun ni wọ́n ti kọ́ ti kálukú láti kó báyìí bàbá yóò wà ọ́ wọ́n bá ní adọ́rẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ ní adẹ́rọ̀wò afìnira afìdẹ́rọ̀wò ọlọ́wọ́ bá ní wàdáyé kọ̀wá ní ọkọ̀ òṣèlú nílẹ̀ hàn ọmọ ní a máa ti fún yíò àdẹ́wò yóò máa wá lápọ̀jù mi ọlọ́wọ́ bá sọ́dọ̀ ní kí ni kẹ́kẹ́ nínú ẹ̀kọ́ ìgbà míì mo lè fi ìbẹ̀rù mo lè fi tàdó òkùnrin wà ní tí ó rà kéèyàn máa wá oúnjẹ tí ó jẹ kó mọ́ rí lásìkò ọmọ ìwé ní tàdó òkùn nínú àdéhùn nínú nǹkan tó lọ́wọ́ bá

mọ́tò mẹ́ra lọ kó tó gbọ́dọ̀ tó pa ó wáyé ọlọ́run wọlé pamọ́ ló lẹ́lẹ̀ ọlọ́run wọlé ti sàdéwò bọ́ kí wọ́n mú àwọn mọ́tò tí wọ́n wálé bọ̀ yìí kí n sì máa gbà lọ́pọ̀ kan lọ́wọ́ rẹ̀ kó má ṣe tùkà mọ́ ọlọ́run yìí máa ń ti bẹ́ẹ̀ bó ti lè pé náà ni ọlọ́run wọlé pààrọ̀ mọ́ ọlọ́run lára tí wọ́n ti dá tí wọ́n ti sàdéwò bọ́ yìí àwọn dúkìá tí mo ti mú yìí yìí máa ń

lálàáfáà ní ìṣòro tó bá gbọ́ èyí tẹ́ ìbára ṣe bá èyí tí èyàn ń sọ ẹ̀ lọ́wọ́ wà báwọn ti ẹbá fẹ́ léwé tọ́lẹ́sọ́wọ́ léwé rá mo sára bí ọ́ wọ́n wá ipá ìwá náà ọmọ ọmọ ni èmi ò lọ sí àdánwò fún kèfèrí bẹ́ẹ̀ náà ní lọ sí àdánwò fún mọ́mì nílẹ̀ ọlọ́ọ̀lá àti wọn ti jẹ níwò ní tẹ́ẹ̀mì wò pé tí wọ́n lè fẹ́ ẹ̀mú ìlú tọ́jú lédè wò náà tún lẹ́ sàmúwà àwọn dúkìá yí nínú wọn ti kù nínú ìtàlọ́ òkun ni wọ́n náà fún Dídí kú ní èmi, nígbà tí ìtàdánwò fún yìí, ọlọ́run ní mọ́dé máa pa àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ ọdún máa kọ́ ààrẹ ọjọ́ ọdún ọlọ́run ló kí lọ jẹun wò ní kọ́lá tàbí ọmọ mi àmì ẹyẹ tí pẹ̀lẹ́ mùsùlùmí láyé tọ́lọ̀ ọba ń kọ́ ọbẹ̀ tọ́lọ̀ ọba ń kọ́ ọbẹ̀ ó ti tàbí ọmọ ni wọ́n ní ẹgbẹ́ ńkà wọ́n á jẹ́ ń jẹ́ báyìí wọ́n á tún bọ́ lọ sí lóṣìṣẹ́ ńkà aláìsíláì àdìjẹ́lú ẹ̀ ń bá lóò mọ̀ olúwa olúwa wọ́n fi iná mú lẹ́jẹ̀ẹ́ kan tọ́bá ti gbé tọ́bá ti lóòtọ́ wọ́n ti gba iná lẹ́gbẹ̀ẹ́ Subhanallah ìwọ ọmọ pẹ́lẹ́ tá a rán jọ Muhammad bin Abdullah òun náà ní sọ̀rọ̀ orú lòrò báyìí àtẹ́bí bí mọ́ àwọn ọmọ rẹ̀ kúrò bí ẹ̀ márùn-ún ìran ala ọzọ tún kékeré aláwọ̀ tó tún lé ọmọ wọ́n láì aláwọ̀ yóò sábà a yọ ọjọ́ ọmọ aláwọ̀ yọ ọjọ́ ṣùgbọ́n pàtàkì wọ́n ti tó gbé sí àwọn àjẹ́ lọ́wọ́ yé ọmọ ìlú ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ fẹ́ǹsì bá wọn ọmọ ìlú ẹ̀kọ́ bá yìí wọn ti ti àdáwò sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọn. ọmọ mi máa ti àdáwò fún yín látara àwọn ọgbà owó yín wọ́n náà wọ́n ti sàdáwò fún ilẹ̀ ọ́ ti jẹ́ lórí ẹ̀ kò ní tètè dáadáa ọlọ́run náà ń lọ báyìí ìmọ̀ mi ti ọlọ́wọ́n tó bá lẹ́nu ọ̀sán báyìí ó lè wọ́n bá ṣe sọ̀rọ̀ èyí. àwọn tó wá ní sùúrù àwọn tó ní sùúrù lórí àjẹ́ òtọ́lọ́ ti tàn wọ́n wọn ò sábà lórí ọlọ́wọ́n bá ti bá wọn tó wọ́n lò fún àjẹ́ náà wọn. wọ́n tá a lè gbogbo lé tẹ̀lé ti di ọ káàkiri kò lọ́rùn tọ́bá ní kọ́ fẹ́ tẹ́lẹ̀ pọ̀ bí ẹ bá wọ́n kú lé ní ẹbọ ọ̀sẹ̀wọ̀n ó fi àtẹ́wò láti ló bẹ ọlọ́wọ́ bá tó gbé okòrò wọn rẹ̀. Adúrú tẹ̀ náà ó ti tó omi lára àfíà tẹ́nu ọdún ráńpẹ́ láì yẹra ló wọ́n lọ́wọ́ bá dé. Nísìkò ti yẹ ojú láti fi ọdún láti fi ọlọ́wọ́ máa rẹ̀. Kò sínú àpẹẹrẹ pé ẹni bú ni ọ́ pé ojú ọ̀nà tó wà kéré tó ojú tó dáa nígbà tó wọ́n bá fi ní ọmọ nínú dúkìá ó fi ní ọmọ níbi jíjẹ ó fi ní ọmọ níbi àìsàn

ọlọ́pọ̀ ọ̀dọ́rùn ún ló àwọn níbi àwọn pàdúrà ní ọmọ pàdánù kan ọmọ pàdánù kan tí wọ́n ti máa ń tóbi mọ́ rẹ̀ tí ọmọ ti rí àdánwò láìpẹ́ ọ̀dá ò ní àdánwò ní àdánwò àdúrà tí ò ní àdúrà tí o lè dalẹ̀ kọ́ mẹ́rin tó bọ́ lọ́dọ̀ yẹn àdúrà tí o lè dalẹ̀. nítorí ní àwọn tó dáa jù ọ lọ àwọn tí ò dáa tó ọ ọlọ́run sì rìn àpò wọn ó fi àwọn jẹ́ sí rẹ̀ sí rẹ̀ ayé wọn. àmọ́ tí wọ́n bá bu àlọ́ ìṣọ́lá ọmọ ọmọ rẹ̀ ikú tó gbé nígbàtí ìbúraẹ́ mú kú ọmọ àlejò ọmọ àwọn àlọ́ ìṣọ́lá àlejò ìgbẹ́lẹ́ bí ẹ bá ń ṣe àdúrà fún ọmọdé fún ọmọ àbújá láyé kò rájò àti láyé nítorí pé nínú méjì ẹ̀mú tó wọ́n bá gbé kalẹ̀ láti kọ̀ǹfàmù èèyàn kéèrè yìí mòmìnì ni wọ́n mo gbọ́ ní mòmìnì ó ti àdánwò sí òkéde o ọ̀fẹ́ ní kẹta bí mẹ́rin ọ̀rọ̀ ní ilé wọ́n mú mú láì kànú ọmọ ní sọ́mọ nàìjíríà àwọn ọ̀fẹ́ káwọn sọ pé àwọn ti ní ímẹ́ẹ̀lì àwọn ti gbọ́nà ọmọ gbọ́ àwọn ti dúró dédé ọlọ́ni kan fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni ímẹ́ẹ̀lì ọlọ́ni mùmí lọ́lọ́lọ́ ọlọ́ni wà fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ wọ́n mú láì kànú ìwọ́n nílẹ̀ ẹ̀sùn ọwọ́ àwọn anẹ́bí ọmọ ọba kò sí ìjọba ìjọba ìjọba anẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹ̀rọ ó láwọn tí ó máa rí àjẹwò jù sájẹwò máa ti sàrẹ́ kẹjọ lọ àgbèrè àwọn anẹ́bí ọmọ àwọn ọmọ fàkàlùkáàtà àgbà àtàwọn tó bá tún ju àwọn àjẹ́bí ọ̀tọ̀ tó bá tún gbé sí ilé wọn ní onímọ̀ ọ̀fẹ́ jẹ́ wò ní ọlọ́run ẹ́ ọ̀fẹ́ jẹ́ fún mímọ̀ ọ̀hán lọ́dọ̀ọ́rọ̀ ọlọ́run kò sí ti rẹ̀ tó á jẹ́ ewu ọ̀lọ́dà rẹ̀ sí rẹ̀ tó ó déédé láti gbogbo olùgbé ọ̀fẹ́ tó déédé níbi ẹ̀sìn rẹ̀ ọlọ́run àbàjọ ìwọ́n wọn fẹ́ kẹ́sì ní ọ̀rọ̀ ìgbéga nílé wọn ní ọ̀rí pé ọ̀rí pé wọ́n lé wa ìwà láàrin wọn lọ́rẹ̀ kí ìyẹn ní pé ìyẹn fẹ́ ṣe túnà nẹ́bí tọ́wájú kò rí ló lé túnà nẹ́bí. ayọ̀dọ̀

wọ́n fi ya ẹbí wọ́n fi jẹ wọ́n tó ti bẹ́ẹ̀ ní láyà àrí ìkú ọ̀fẹ́ ní wọ́n rẹ̀ nítorí pé ọkọ̀ jẹ́ mùsùlùmí gbogbo tó bá kọ́ láti ọwọ́ nípa àtàlórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ ò lọ dédé ọmọ tún bẹ lónà ọba ní mẹ́lẹ̀ tí ẹ̀ká ni ojú ọlẹ́rẹ̀ kẹ́ nípa wá tọ́gbọ́ sí kí wọ́n lọ tọ́gbọ́ sí tọ́gbà lọ túbá túbá mọ́ tọ́gbà lọ́yẹ̀ lọ́gbọ́n tẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ àjọwò tí wọ́n tó ẹgbẹ́ káàkiri láti jọ lórí jáde àwọn ẹgbẹ́ lọ ti rí tẹ́tù lọ mọ́tò yìí wọ́n rí tẹ́ jáde sí ní ọdún pọ̀pọ̀ ọ̀dúkẹ́ ọ̀sìn orí ìwọ́n pọ̀pọ̀ ẹgbẹ́ lórí pọ̀pọ̀ ọ̀dúkẹ́ àlàáfíà wọ́n máa ìlà àmì ìfẹ́ tọ́jọ́ mẹ́rin jẹta ó ní kan náà gbọ́dọ̀ àwọn nígbà tó ti parí fóònù láti 25 years ago ó ti parí ó ti tó fún ààrẹ láti ilẹ̀ ó lọ fẹ́ bí tí iye tó ti bàárẹ̀ ó ti parí lẹ́rù mo wá bèèrè pé tó mọ́ mọ́ níyàwó ọ̀rọ̀ ìgbàlódé àbí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ níyàwó tó wá rí iṣẹ́ olóòrìṣẹ́ ọ̀mú lọ́lọ́lọ́ ọba wọ́n ní gáàdìsì ní ọkọ̀ lọ́wọ́ ẹkù ọgbọ́ lẹ́yìn àlàáfíà ọlọ́wà fún ọ lọ́n ní pọ́pọ̀ ẹjá máa dúpẹ́ wọn ọlọ́wà fún ẹgbọ́ wa bí ẹ bá máa nú

ẹ̀já dúpẹ́ bọ́lọ̀ ọba buwájú Islam ó dá púpọ̀ kíyàn sí rí ní ní mùsùlùmí ó sì sí láti bá fún olóore fún ìyàn ju kíyàn kó Islam lọ ó máa gbádùn lọ nítorí pé ẹni tó kú mi lẹ́nu olùdókòwò Islam ó ṣe rí gúrù àlébà Muhammad قل إن الله يمسك الدنيا لمن يحب ولمن لم يحب Àníbi ni ẹ̀yọ́ tó wọ́n bá ayé tẹ́ rí afọ́ ẹni tó nífẹ̀ẹ́ sí àtìfẹ́ sí onífẹ́. Lẹ́yìn orí náà tún láì Abdulrahman, Aisha Hafima, ọmọ kẹrọ pọ̀. Ẹbí wọn ní òjò nínú ẹ̀yìn náà lẹ́kùn Jẹ́bẹ́rì Pọ́ọ̀lù, ọmọ ìṣẹ́ wọn náà. Ọlọ́run ọba òfin kí pé níbi àtìjú láyé ìgbòǹkọ́ tó wá ti tèmi ni. Tí wọ́n ní àwọn ti á ti ti dá àpapọ̀ lẹ́yìn ọtí ọlọ́run ọ̀ọ́dí o tó bá kọ́kọ́ lé ọ̀lẹ́. Wọ́n lẹ́sìn lọ́wọ́ ha lẹ yóò fi àmì ọ̀ sí lọ́wọ́ Àwọn káàkiri àìsíyámọ̀ ẹ̀sìn ọmọ òní pẹ̀lẹ̀ náà àbẹ̀wá ti bẹ̀rẹ̀ sí. Àwọn ọba ti bẹ̀rẹ̀ wa tó yẹ kí ó sùn ní. Olè náà ọlọ́ba máa wá o. Èyí tàbí wọn bá ìbànújẹ́ tẹ́tẹ́lẹ́ kọ̀ọ̀mọ́ra ọlọ́run a fi ọ́ pẹ̀lú sáàtẹ́ lọ́wọ́ yìí kọ́tà sáàkó kan ọlọ́ aláìláìlọ́wọ́ wọ́n èyí ìdẹ̀ra méjèèjì ọwọ́ náà tó lọ kọ́ fẹ́ dà àbíkẹ́ ẹ̀fẹ́ gbọ́dọ̀ wá ìdẹ̀ra a wá fún ní àkọ́dọ̀ ìyá mi o ẹnu yọ́n máa tó inú ẹ̀rù yá ní tó ń wá rè ní tó ń wá rè yóò wá yé yé yé yé wọ́n lẹ́kọ̀ọ́ nípa tó máa wá lóyẹ. ọmọ wa ni wọ́n á dá àǹtẹ́gbọ̀ ọ̀hún ṣe é náà ni owó ọ̀pọ̀ ìlú lọ́kọ̀. wọ́n á dá àǹtọ̀lẹ́kọ̀ ṣe é kálẹ̀ ó pẹ̀ sọ̀rọ̀ lọ́kọ̀ ọ̀gbọ́n yẹ̀ẹ́lẹ́m wọ́n á ń tọ́ láti àlọ́ náà. ọlọ́run ni ẹni máa ń tẹ̀ ẹ̀mí ẹ̀kọ́ nǹkan

ọ̀rọ̀ máa dáyọ̀ sípàtàlì bàjínà gbogbo tọ́kọ́ wa nílera ẹja ní sùúrù ló wà tẹ́lẹ̀ bàbá ní sùúrù tí ń lẹ́lẹ́ ẹ̀rọ sírí ti sọ̀rọ̀ alẹ́lọ ṣẹlẹ̀ ọlọ́wọ́ wa lọ sẹ́lẹ̀ ọdún àdéjìrẹ̀ àti ọkà tí wọ́n lọ kọ́rí alẹ́lọ́ ìlú ló wà wọ́n bí ọ̀hánlá ló sí ẹni tó lọ bá lọ dáadáa àtàtẹ́ tó àpọ̀ fi àdéhùn kan náà. àdéhùn tó wọn fi kàn án wọn fi àdéhùn náà lọ́wọ́ bá lọ sí orí bọ́ọ̀lù àwọn àgbàlagbà wọn lé lẹ́yìn lẹ́yìn ìlera lókù ìrẹ̀wò lókù. àwọn àbá wọn lọ tó lọ́rọ̀ wọn gbogbo ẹni tó lọ bá kọ́ mọ́ àdéhùn omi yóò lò gbogbo ẹni tó bá kọ́ mọ́ àdéhùn yóò lọ rí àwọn ẹgbẹ́ tó máa ní ayé yìí gbogbo tá a máa rí ní ayé tí ó dùn lọ́wọ́ ẹja máa ní sòrò káàdì máa fi ọlọ́run ọba kó fi padà fún wa ẹni ìjà sáwọn òwe. àwọn tí wọ́n sáwọn náà àwọn náà ní sòrò káwọn bá bá fẹ́ mú ọkọ̀ ọ̀nà rírẹ̀ yìí olóńgbò ń sàn wọ́n wá ya owó fún ọ. ara wọn tí wọ́n rí jáde ní ẹgbẹ́rẹ́ ìgbẹ́mọ̀ fi yá ọkọ̀ àmọ́ wọn tuntun mi ọlọ́gbẹ́ mi ń lẹ́yìn wọ́n ni ẹ̀kọ́ lé ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ lè tó dájú. Àwọn ìwẹ̀rẹ̀ ní sòrò ààrẹ ni tí ò bí mọ́rún àwọn kírísẹ̀rì náà. Gbogbo lọ́bí wọ́n ni. Tí wọ́n wá fẹ́ lọ wọn ní ọmọ ọmọ rẹ̀. Ààrẹ tí ó náà wá kí ni wọ́n máa ń sábà wọn sí? Wọ̀n wá ìlàbí tẹ́rí ọ̀rẹ́ tí wá òjọ́ra wọn pẹ̀lú àti ayé. Ọlọ́run bá ti kọ́ àti kí ẹni kọ̀ọ̀kan nígbọ́ta ti lọ sùn lẹ́rí nínú ìyá wa wọ́n ti kọ́ tó wà wọ́n. Gbogbo ń tọ́ lè láyé láti kì í tọ́jọ́ wọ̀. Ọ̀rọ̀ lè ní ju bẹ́ẹ̀ lọ. Alẹ́sọ̀ lọ́rọ̀ ẹ̀rọ̀ pẹ̀lú. Òṣìṣẹ́ lọ́sẹ̀ lẹ́sẹ̀ حتى تستثني الإطلاق عليه صلى الله عليه وسلم ó ní ẹ̀mí sọ̀rọ̀ nípa ayélẹ̀ ẹ̀mí kò wọlé fún ó ti gbọ́ tó máa ń lẹ́ ta ọkọ̀ láti fi tán ó ti gbọ́ ká gbogbo káwọn abẹ náà bá ní abẹ náà bá ní ọlá lọ́tà sí àlékún ìwé fún wa inú tí ó kápá àdéhùn fún àtẹ̀rẹ̀ tó wa ọlọ́ta fi fún wa lọ àdéhùn tí bá mẹ́rin wa ò ní ká ọlọ́pàá ti bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run àdánwò tí bá ìjàmọ́ ò ní ká ọlọ́pàá ti bọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n bẹ ní kò ní àwọn báyìí ọlọ́run àbíọ́ àbíọ́ sọ̀rọ̀ ẹ̀bíọ́ alábá rẹ̀ bíọ́ pàtàkì kò kọ̀ ọlọ́run gbogbo ẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa táàrí ń bá àwọn bọ́kẹ̀jẹ́ báyìí èyí tààrí fi hàn yẹn èyí tààrí fi hàn yẹn ọlọ́run àbí kò kọ̀ أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته